من الصيام والقيام وآسن لنا الختام اللهم اجبر كسرنا على فراقنا شارنا وعيده علينا آواما عديدة وازمنة مديدة ونال وجميع المسلمين في أتم وعافية واجعله شاهدا على علينا اللهم اجعلنا فيه من وفقائك من النار واجعلنا فيه من المقبولين إلى الفائزين يا رب العالمين اللهم ألف بين قلوبنا واصل ذات بيننا وابنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسمائنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم وجعلنا شاكرين لنعمك مسلمين بها عليك قابليا وأتمها علينا اللهم إنا نجعلك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وفك موازيننا وأكف إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا اللهم إنا نسألك فواتح الخير وخواتمه وجوامعه وأوله وظاهره وباطنه والدرجات الأولى من الجنة اللهم إنا نسألك أن ترفع ذكرنا وتدع وزرنا وتصلح أمورنا وتطهر قلوبنا وتحسن فروجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونجعلك درجات العلا من الجنة اللهم إنا نجعلك أن تبارك في نفوسنا وفي أسماعنا وفي أبصارنا وفي روحنا وفي خلقنا وفي ملوكنا وفي آلنا وفي محيانا وفي مماتنا وفي آمالنا وفي أتناتنا ونسألك الدرجات العلى من الجنة اللهم جنبنا منكرات الأخلاق والآواء والأعمال والأدواء اللهم قلنا بما رزقتنا وبارك لنا فيه وخلف علينا كل غائبة لنا بخير برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم برحمتك يا أرحم إنه من سليمان إنه بسم الله إنه من سليمان إنه بسم الله إنه من سليمان وإنه زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والأرض ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة وأزواج مطهرة ورضوان من الله

وتعفصا لمعانيه فإنه من أفضل الأعمال أتفهم مع قلة الكراس أفضل من المسجد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة wọ́n sì tàtò wọ́n sì túnà alifun mi ní a amúrú wà alifun mi ní a náyó alifun mi ní a wàdún wà alifun mi ní a wàhídún alifun mi ní a kọ̀sáásún wàhíbàrún wà alifun mi ní a ìbàrún wà mùsàlùm. وهمز يأتني علان وهرام ومية تسميع ودعاء وستة وستون ناصر ومنصور بسم الله أمر غير بسم الله بسم الله náà sọ́ra kẹta àyà ẹlẹ́ẹ̀kẹrìnlá ìdí àlèlá ń pè gbogbo ìfáàwá ti náà nípa ìwádà náà. Sùyínà lìnàṣí ọgbò ṣàwátì mìnà nìsáàì wálìbàníìnà. Wálìkọ̀nà sí nílé mọ̀kọ́ntàrà tì mìnà dáàbì wàlìfídọ̀. Wálìkọ́ nílé mọ̀sáwùwàmọ̀tì wálì àlè àmì wálì àìsì dáníkà màtá wọlé àyà tìlúníyà wàláwò ìdáwò òṣèlú nínú àkùn àwọn àbí òkun bí káyẹ̀rì mi ìdálẹ́kùn nílàdí nàtàkàwò ìdàlọ́gbò nínú jannatun tajiri min tahtiha al-anhar خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد الحمد لله رب العالمين. ọlọ́run adúpọ̀ lọ́dọ̀ rẹ̀ o. فيا رب وفقنا لنيل مرادنا وأوقافنا في موقف يا مكسف ثابت على قدس سلته ويا رب إجمالي بكل توسلنا إلى جودك الذي أمرت به يا الله يا الله وسبحانه من ذاته وصفاته ويجزيك من تنزيه كل والله. الله أدب لدوره. àánú rẹ ló fi ń kó wa jọ dákun àbíọ́ wọ́n sì bínú ẹ̀tọ́ lọ́ọ́ bá ó kú ṣe gbogbo ọdụ ayé ẹnìkan bí ọdún ọ̀sẹ̀ tí ó bí ọ léèrè. ìkójọ ń yìí ọlọ́run àdúpẹ́ wọ́n jẹ́ àkójọ o wọ́n á gbà o a kí gbogbo ẹ̀yin sọ̀nà rí o. gbogbo ẹ̀yin ìjọ Islahudeen gbogbo ẹ̀yin mùsùlùmí pátá pàápàá àti bàbá wa ọmọ onísàrà onísàrà ọ̀rọ̀ a dúpẹ́ o torí rí lẹ́yìn tí ń gbàlejò ẹjẹ́ á ti oríire oríire ni ìlú kan lẹ́nu àìkùránì wọ́n ṣé èdè àìkíámẹ̀ láìkíámẹ̀ èdè ni wọ́n mọ̀ sọ̀rọ̀ ìlú náà láìdá kí ló sì fà á torí pé àlejò wọnú ìlú àwọn àlejò yẹn wọ́n wá rìn láti ìbẹ̀rẹ̀ ìlú wọ́n rìn dópin ìlú wọ́n tún rìn ní orígun kìíní lórígun kejì ebi sì ń pa wọn kò wá sẹ́nìkan nínú ìlú tí wọ́n ẹyẹ ẹmu ní o ah, ṣé èdò ní olóyìn ní kòránì ń sọ̀rọ̀ wọn. أعوذ بالله من الشيطان الرجيم فانطلقا حتى إذا

wọ́n wá ń wojú pé káwọn aráàlú kí wọ́n ti ẹ̀ ní lóúnjẹ ebi ń pa wọn. ọlọ́run ni wọ́n kọ́ wọn ò gbà wọn lálejò ẹ̀wọ̀n kúránù o àwọn ẹ̀pọ̀ náà lónìí ọlọ́run ni wọ́n àbá ó wọ́n kọ́ àwọn aráàlú náà kọ́ wọn láwọn ọ̀gbà wọn lálejò. Àwọn àlejò yẹ́ ní wá ń lọ ní wá bá ìgbẹ̀mí kan tó ga. Ìgbẹ̀mí náà fẹ́ ọ fẹ́ bì fẹ́ ìyá ilẹ̀ láì. Àfà tó jẹ́ ẹni tí ó ń nídà wọn, òun náà ní fíjírù. Àmẹ́rin Mùsá ni ọmọ akéwù rẹ̀ ìjọ náà náà. Ọba ni wọ musa afẹ́ àṣìṣẹ́ ní ilé yìí o ilé ìfẹ́ bí o a lè fẹ́ kó bì kó ya nílẹ̀ o láàkọ́ mọ̀ Àwọn ará ń ṣe ń kára sí ní ọdún ọ̀rọ̀ ẹ̀rọ ni kí àná. Ọmọ السلام عليكم káàbọ̀ akíyàn onísàrà onísàrà àwọn ìdíje àǹkí wọn ń lulẹ̀ ni àwa ń bá wọn dúpẹ́ wípé tẹ́ ẹ bá èèyàn tí ọ fàyè ìgbàlejò ẹ ọmọ bá ní ẹ̀ka tó máa wọn. a ń àti dé nínú ìlọ́lọ́ wa àbá nínú wọn ti ń pé à oríire mọ̀ làwọn ṣe yìí. sórí ilé lánàá ni àwọn aráàlú yẹn wá rí pé ìjọ̀nà kan fẹ́ ya ilẹ̀ ń bẹ̀ láàkọ́ ọmọ bá gbèdú fi pé wọ́n sáyé pẹ̀ wọ́n hún wọ́n ta àwọn yẹn fẹ́ mọ́ ilé ìbàlágà ọmọ sọ ìpẹ́ wọ́n ọ̀sẹ̀sẹ̀ sọ ìpẹ́ lórí àṣẹ ọlọ́run ni ìgbẹ̀lẹ̀ náà bó ṣe ga tó wọ́n ròyìn ẹ̀ iye ẹsẹ̀ bàtà tí ọgá sókè alábìnrin lérò ọlọ́gbà nìkẹ́ ọgbà àwọn wòlíì ọgbà ìgbọ̀wọ́ lè ráì nísàlẹ̀ ráì ìgbẹ̀lẹ̀ tó ti fẹ́ ya ó sì gbọ̀wọ́ ó sì ń fọwọ́ lọ ráì

ni a wá gbàgbọ́ yí ayé àyíká àwọn bàbá àwọn irú kí ní àwọn àdánwò yìí tí wọn ò sí ààyè ìgbàlejò Akí bàbá mi alága o, alága Islam Jíì. ẹgbẹ́ járága gbogbo àwa musulmi sọ̀kan àwa musulmi àkáàbọ̀ awa àbáwọ̀ ọmọkan tó àwa ń ọlọ́run bàbá wo sàrà àbí inú wọn dùn gan-an àìsí ìrí wọn níjókòó ó ṣàǹfọ́ ara nì tí wọ́n gbà wá ní ó nítorí ni ó àwọn ọmọ tọ́lọ ń se lóore o. àwa fi wákàtí ìbẹ̀ náà fún bàbá náà àlékún ìfàyàbalẹ̀ náà máa ṣe fún yóò má jẹ́ kírù náà dàrú mẹ́rin lọ́wọ́ àti gbogbo àwọn ìjòyè náà akéyìn o a sì kí bàbá wọn lóye àìpàtẹ́ àbá àpàtẹ́ mẹ́wọ́ àjọ ọmọ ajókòó ní lọ́dọọdún ọlọ́run ní sílẹ̀ láti ràn gbogbo ìjọba àdáké o gbogbo àwọn olóyè àkéyìn o àwọn aráàlú wọ́n bá wá lọ bó ń ṣe ọlọ́run ó ní rẹ̀ mọ̀ọ́mọ̀ bá ní sọ fọ́lọ́run kọ́ bá nípa ayà kùránì ó ní tó sọ àwọn yìí tí òfin ayé ilé ni wọ́n mọ̀ ká ńlá àwọn dẹ́wò wọ́n bá lọ gbówó tọ́pọ̀ wá wọ́n gbé wọ́n ní kó tó wá sì kan fún ah, ló ti gbọ́ ẹ̀yìn ó ní dínà ìfẹ́ nìmọ̀ òbí ọ̀bí wáṣí máa ké ma tálìkì àmì ètò náà tí ìgbà dáadáa bá sojú èèyàn tó fi sọ̀yàn ló ọlọ́run lọ́fà ìgbà wà ní ààyè báyìí ayére lọ́wọ́ máa gba àwọn náà àwọn tó sì ń ṣe mọ́jẹ̀mọ́ ẹ̀ náà dákun mọ́ padà lẹ́yìn wọn ara ọ̀kan ní wọn ara ọ̀kan ní ara òní kan yí o ẹ̀rọ ọlọ́run gbogbo wa lákè o a wà bọ́ sínú kúránù báyìí báyà tí a ti bẹ̀rẹ̀ lónìí òun náà ni àyà kẹta súrà kẹta bísímìlà. ọlọ́run fẹ́ sọ fún wa nǹkan tí ń jẹ́ ayé gan-an tí ń jẹ́ ayé láti àdúnyá ọlọ́run fẹ́ mẹ́rin báyìí ọlọ́run kò fi ọlọ́run ní ọlọ́run náà ti ṣe fún àwọn èèyàn a ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn. Ìnífẹ̀ẹ́ ìgbádùn nípa àwọn obìnrin. Wọ́n ní bàbá ní. Àti àwọn ọmọ.

Àtọ́kó ilé oko, èékà oko. Lẹ́lúkà mẹ́ta orin ayá bí ìgbìyà. Ọba tó dáyé tọ́dọ̀rùn. Ọba tó mọ tó wúlò, ọmọ ètí ò wúlò. Ọmọ ètí àárì mú délé, ọmọ ètí ọ̀sẹ̀ kù. Ọlọ́run ní gbogbo ń dá wá kàálẹ̀ yìí o. Ìgbàjọ ayé ni o.

èyí tó lóore ju gbogbo ń tá a kà sílẹ̀ yìí Fún àwọn tó ń báyọ̀ ọlọ́run lọ́dọ̀ olú ọba wọn. Ọlọ́run ní oní àmì ọgbà àbẹ̀rẹ̀ àlìjẹ́ náà. Èyí tó ṣe jẹ́ àwọn wọn ń sàn ní ìsàlẹ̀ rẹ̀. Ọ̀rẹ́ ìlú rẹ̀ ọlọ́ní àlẹ́ á ní bá a bá wà àlìjẹ́nà tán o ilẹ̀ láàmú gbégbére. àwọn àyàwó tó ń mọ́ kángákángá wọ́n tún bẹ́nu ilé àlìjẹ́nà. àti ìyọnú ọ̀tọ̀dọ̀ ọlọ́run wá. Ọlọ́run ni ọba tó rìnà rí àwọn ẹ̀dá o. àwọn àbọ́ sínú tàbsírò ní àfá àwọn gbogbo ẹ̀kàn fi dá ẹnìkan lọ́lá ní o oko orí la fẹ́ wọ̀ yí o àtà níta hálọ́ ìlànà tààlà múnà fàyínà ní aráàdára adara òjé ìrìnà na òjò àádáwò ìlànà àádámú náà parí ìnàní o Oúnjẹ mi náà ni ó náà ni àkùrá ní ọ̀rọ̀ ọlọ́run. ọba àgbà wa kọlé orin wọn nípa yìí nà ní ará àdáàrà láàyè òde èmi mẹ́lẹ̀ lọ́wọ́ ní ara. ọlọ́run tó pé kò lọ́wọ́ ọkú ọba bọ́ lọ́wọ́ ọkú ọjà kò ń tọ̀ ó yí pé anya ayà ìjẹ́ àtúntò méjèèjì àti àwọn ìdíkẹ́ méjèèjì gàṣíìmù ah, ah, náà la fẹ́ wá mọ̀ sí táwa náà wo ohun tí ń ndị ayé gan-an na o olúwa ní so yi lè yán sí aṣẹ́lọ́sọ̀ fún ọmọ èèyàn gbogbo ṣáà awa ti ìgbádùn. máa tọ́sà yìí náfúsù tẹ́lẹ̀ máa fẹ́ náà ní tọ́lọ̀ ẹ̀ ẹ̀mí pẹ̀sì ń ìléyì kódà ẹ̀mí ọ̀nà pèèyàn lọ́bẹ̀ sọ̀yánà aláhù ọlọ́run ṣe ó ṣe àwọn nǹkan ìlọ́sọ̀ọ́ ibùtìlá ó ṣe ní àdánwò. Ah, ẹrù ṣẹ̀ǹtàn tàbí kájẹ́sì ló ṣe bẹ́ẹ̀. àkọ́kọ́ ń gbọ́dọ̀ ń kọ́ mi ní pé nínú nìsáàyì àwọn obìnrin ah, àwọn obìnrin gan-an àwọn ni a lè pè láyé o láti ìpìlẹ̀ ni o láti ìpìlẹ̀ ni o òjìṣẹ́ láyé gàdọ̀là máa ń bá ó ní àdúnyá màtáhù wàá ẹrù màtáhù dùnìyá alimọ́ni hàtú àsọ̀ọ́lẹ́à.